olóyè ọ̀tún bólóyè bá jọba gbogbo nǹkan tó jẹ́ káwọn àgbàlagbà ọmọ gbèsè ń lùgbé lólóyè òmùwọ̀lù bẹ́ẹ̀ ni bó ṣe ayé tí wàá bàbá tiẹ̀ wà fún wa ọ̀rọ̀ ojú ẹ lẹ̀. ẹ wo ẹ fi tójú mi lé àbójú mi ò lé ẹ fi lẹ ọba ni mo fẹ́ rí ẹjẹ́ ìrọ́bà kí n sì máa lọ. tó bá jẹ́ èèyàn ni ọba àti àwọn ìdílé rẹ̀ sọ́pàdé lọ́la kò lè rí wọn. ẹ lè rọ́bà. kí ló kọ rẹ. ó kọ tèmi oore ni. oore. kábíyèsí o ẹ lálejò. àlejò láti bò. olóore ló kọ òun. oore ẹ dákun báyìí kó oore ni ẹ jẹ́ ó wọlé wa o torí pé ọ̀rọ̀ ṣàkọọ́lẹ̀ wa tá à ń sọ náà yóò wulẹ̀ tó lè rú gọ́gọ́ náà ni tí gbogbo yóò tó mọ̀ ṣe ẹgbẹ́ wọlé ẹgbẹ́ wọ̀ tí mo fẹ́ sọ fún kábíyèsí. ẹ rí kábíyèsí kábíyèsí rè. Ah, mo fẹ́ kí a pọ̀ jù báyìí lọ torí èmi kan àwọn kan mo fi ọjẹ́. ọjẹ́ ọ̀rọ̀ àṣírí. ẹ̀yin olóye oore la láwọn wá o tí yóò tún gbé ìlú alágùnkẹ́ ni àbí ẹgbẹ́ mi mọ̀ pé oore ó kọ́ ńlá sán ó kọ́ ńlá ni baba àṣẹ o àṣẹ o ẹlẹ o ẹlẹ o ẹ ṣe kọ́ dáa o ojú ò ní tì yín o ẹ ṣeun o. Adégòkè ìwọ ń ṣe bí ìgbà tó ọmọ ọ̀dà ò ṣeun ìgbálẹ̀ mi ni mo wá gbà bá a mú gbálẹ̀ mi. ìgbálẹ̀ ó rí àbí kí náà ń porúkọ rẹ̀ má má jẹ́ kí n fi bàtà lùlù ọ̀tẹ̀ fún ọ tí n bá fi bàtà lùlù ọ̀tẹ̀ fún ẹ ó máa lé ijó. padà tó o bá lọ lu bàtà ọ̀tẹ̀ mi náà ṣetán láti bọ́ bàtà lẹ́kìn ju bàtà ọ̀tẹ̀ rẹ̀ kí bàtà ọ̀tẹ̀ rẹ̀ wá fàyà pẹ̀lẹ́gẹ̀rẹ̀ bí ọwọ́ aṣọ adégòkè ìgbà ìgbálẹ̀ mi wá gbọ́ o mo fún ọ ní òṣùpá mẹ́ta tí mo bá fi ń lè e wá tí mo sì ń padà tó fi ìgbálẹ̀ mi lé e lọ ìfi ọsẹ ìsìn ayé. èmi ọba adégòkè ó wá fẹ́ gbàgbálẹ̀ àmọ́ ẹ gbọ́ ó mà ní màá ṣẹ̀sìn. kérébùjé pa mí o. kérébùjé. iṣẹ́ mi mò ń ṣe. kérébùjé. ọ̀nà mi mò ń yẹ o. kérébùjé o. èrò ìyàwó àpéjọ. kérébùjé. àpéjọ pọ́gúngún. kérébùjé. àpọ́ nínú ọpọ́ o. kérébùjé. ẹ o tó bẹ́ẹ̀ o tó bá. Ah, kábíyèsí. ẹ jẹ́ wọn bí yín níbi ìrì kan. àlọ́ tí mo pa fún yín ta ló lè sọ nǹkan tó kọ wá fún mi. ah olúwa mi èmi mọ́ o ọkọ àpẹkáyé fọkùn ìsàkọ. ìyá mi ẹ̀yin náà ti wá ń gbà lẹ́yìn kábíyèsí ṣé àmọ́ pé mi ni kábíyèsí ń dọ́gbọ́n bù. ṣé pé wọ ni èmi ọmọ èmi ọmọ pé wọ wọn ń bá wí o. ẹ wá ẹ wá ẹ wá ẹ o èmi ò bẹ́ẹ̀ nìkan wí o àlọ́ lèmi ń pa o. kábíyèsí kábíyèsí bẹ́ẹ̀ bá tiẹ̀ bá wí ń kọ́ bówé e bá jòwó ẹni tá a lè dáhùn èròjà ní bá yàn ó fi ń sakọ lóòótọ́. ìyáálé mi ẹ mọ̀ tiẹ̀ dáhùn oje ah, bíyàn bá gbé ohun tó dáa lọ ó di dandan kó ṣàkọlé e lórí ọ ta ni ó rí yín tó pohùn rèéyàn. irúurú eh, irú ròǹgbòrùn. àgùrá mi ò kábíyèsí o níbo ni ìwọ tí ń bọ̀ tó lòkun lòrùn ọba yẹn lẹ́nu ọ̀nà ni ó sì dáwọ́ inú àfin àwọn tí mo bá lẹ́nu ọ̀nà náà wọ́n ní wọlé. ah wọ́n sì jó wọlé àwọn náà ní o wọlé. kábíyèsí ẹ pọ́ bóde. etí ń dùn wọ́n ní o bóde. ẹ yí olórí ẹ ní sọ̀rọ̀ ẹ ní sọ̀rọ̀ ẹ ní sọ̀rọ̀ ẹ ẹ kí ló fẹ́ gan sọ lójú àwọn olórí mi ká gbọ́. ẹ kábíyèsí ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ èso ọ̀rọ̀ tí àwọn ayaba yín lè wà ńbẹ̀ ẹ pé kí gbogbo wọn jáde fún wa. Ah, ah. ẹ gbà mí o káwọ́ jáde fún wọ́n fẹ́ bá kábíyèsí sọ̀rọ̀ àbí àríkíní bí ìgbàanú ọ̀lẹ́ yìí ni ẹ rí pé kọjá àyè rẹ̀ pọ̀ káwọ́ jáde fún ọ oríire ò tiẹ̀ pé gan ọ̀sán tí ó gbà. ẹ ẹ ẹ dákun ẹ̀yin olórí mi a kò mọ nǹkan tó bá wa. ṣé ẹ mọ̀ rí ni. kò yé mi náà àmọ́ ẹja ẹja ẹja ẹja gbọ̀ǹkan. ká yẹra ká yẹra fún un ìyá mi kábíyèsí mọ̀ ní ayẹra tọ̀ olórí mhm. tọ̀ dúró. ẹ má bínú o ah. ẹ má bínú. bínú. adégòkè sọ ọgbọ́n tíyàwó rẹ̀ wí ó lè mẹ̀rẹ̀ ara bí ìgbà náà lẹ̀ èmi ló fẹ́ fasọ̀nà lójú àbí ọ̀dà mi ọ̀bá tiẹ̀ wá o ìgbálẹ̀ mi dà o bá a mú gbálẹ̀ mi ó tó gẹ́ òṣùpá kejìlá wà yìí tí ẹ gbọ́n náà orí àbí kí náà ń porúkọ rẹ kí ni ṣe tó ń gún mi gàràgàrà wo jẹ́ kí n sọ fún ẹ tó o bá ṣọ́ra tó o bá ṣọ́ra nǹkan tó ń wá nídìí akọ́ṣu ó rí nídìí ewúra. padà èmi mà ní mo ti gédí méjì mo ti gèdí méjì mo ti gèdí elédìí mojú báńkù báńkù kò sí ní tó fi mí sí adégòkè tí òṣùpá kẹta bá pé tó fún mi ní ìgbálẹ̀ mi n ó fi ọ̀sẹ̀ sin ayé ọmọkùnrin orí yìí ẹ̀gbọ́n náà ó lẹ́sìn mi ò yọ mi ò gbà gbúdọ̀ yọ àwọn ìlú ò mà gbúdọ̀ mọ nǹkan tí mo ṣètì lè fi jóná aláti ṣèmi ó mà hmm, hmm. ọ̀rọ̀ mi ènìyàn mà le o a so oore fún wọn wọ́n sọ ọ́ dìbì mọ́ wa lọ́wọ́ adógòkè lọ́mọ lòun ọ̀mọ oore mọ́ yìí ọ̀gá o hmm. hmm, hmm. wọlé o. kábíyèsí ibi ah, ń bá sẹ́yìn ṣe bẹ́ẹ̀ pè mí ẹ ṣàlàyé tí ń bá ṣe fún yín tó bá yẹ kí n túbà ń ó túbà tó bá sì jẹ́ pé nìkan lówó ṣùṣù tó sọ̀kò àlùbátọ́ wa parọ́ mọ́ mi lọ́dọ̀ yín bàbá ẹ ṣàlàyé fún mi kó yé mi yékéyéké ṣùgbọ́n ẹni ṣàpàtà bọ́ọ̀rọ̀ bẹ́ẹ̀ lágbàlagbà sí tọ́tí bá ti yọ̀ bàlùbàlà rún bẹ́ẹ̀ mẹ́rin mọ̀nàkà yìí kábíyèsí igbó tẹ ẹ dákọ̀ igbó àìwọ̀ ni igbó ọ̀dọ́dọ́ tó dewó borí awọ ọ̀run òun ayé ẹnikẹ́ni tó bá gbogbo ọ̀run làlà kí ló dé tí akọni rẹ wá ń sọ̀rọ̀ bí ojú ẹ eh, dúró náà oyè kékeré ló po oyè akọgun ni ẹ ah. eh, ṣé wọn ò mọ̀ pé ibi tó bá le gangan ló yẹ ká ti bá kọgun ní nǹkan tó fi ń pè ọ́ lákọgun ni ṣé ọ wá rí igbó mísímísí tán hmm. ọ wà lọ rí ọ bọ̀ rí ẹ eh, ìkọkàn ìkọ ìdò lọ́nà wọn ni wọn ò lọ rí ọ bọ̀ rí ẹ bẹ́ẹ̀ ni ṣé ọ wá rí tó bá ti lè lọ hmm. tó o ṣohun tí mo fẹ́ hmm. tó o lọ tó o bọ̀ wọ́n dá ọ lọ́lá ju tàdé ni wà lọ bẹ́ẹ̀ni mm. wọ́n wá jẹ́ kí akọgun tiẹ̀ kó yàtọ̀ láàrin àwọn akọgun tó wà nínú agbègbè yìí bẹ́ẹ̀ni ṣé o wá rí nínú igbó tó ń lọ mm. tó o bá ti wá dénú igbó àìwọ̀ o wá rí igi tó dá dúró lákòókò wọ́n fi aṣọ dúdú wé ah. bẹ́ẹ̀ni wọ́n tún rí bí ibùsọ̀ díẹ̀ wọ́n tún rí igi mìíràn wọ́n fi aṣọ pupa wé ọ̀ọ́ni ah. dúró ń bẹ̀ o ọ tún tẹ̀síwájú tó bá ti wá rìn bí ibùsọ̀ kẹrìndínlógún ó wàá kan igi mìíràn wọ́n wá fi aṣọ funfun wé tó bá ti débẹ̀ ó wàá máa wọ ọ̀kan rẹ̀ ìwọ kan rìn díẹ̀ síwájú ó wàá kan ilé òrùlé kan tó dá dúró bẹ́ẹ̀ ni olórùlé kan ni bàbá bẹ́ẹ̀ ni tó bá ti wá débẹ̀ ó wàá bá ọmọkùnrin kan bẹ̀ òrè lórúkọ ẹ̀ bẹ́ẹ̀ ni òrè lórúkọ ẹ̀ ah. tó bá ti wá débẹ̀ mo nílò orí rẹ ọlọrẹ. ó ṣe ajé ẹni ìrìlẹ̀ ní kí n lọ rí gé ẹ̀ wá. olóyè. ah olóyè. <laughs> ó dàpọ̀ ẹ̀ yanjú ilé lọ́nà. yóò dà fún yóò ní tiẹ̀. ẹ já lọ. Ah, ah, má ti jà lọ ká tó yọjú sáàfin ọ̀rọ̀ kan kan mi lóminú. Ah, ọ̀rọ̀ hmm. irú ọ̀rọ̀ wo. yóò dà fún un àṣẹ. lórí ọ̀rọ̀ igbó ọ̀mísìmísìn tí kábíyèsí rán akọgun lọ tí ò bá lọ́ọ̀kan àmọ́nú ọmọ kékeré kì í jẹun tán kò fòpò rárá. òdodo ọ̀rọ̀ ó yé èmi náà pé ọmọ ọlọ́mọ là ránṣẹ́ dé tòrútòrú àbí àbí kábíyèsí fẹ́ yan akọgun mi fún àlùyé. Ah, ah. yóò ṣe ara akọgun mi dájúrò oore tí akọgun ṣe fún wa ní wàá yàn mí àmọ́ tó bá rí bẹ́ẹ̀ ẹlẹ́dàá yóò jẹ kábíyèsí ń yanu o. kábíyèsí nìkan àbí gbogbo wa. gbogbo wa bí gbogbo wa ni ya jẹ. èmi ò lọ́wọ́ ń bẹ̀. bí wọ́n bá ni ọ sọ. èmi ò lọ́wọ́ ń bẹ̀. ń lọ́wọ́ ń bẹ̀. lọ. nígbà míì ọ̀rọ̀ tá a bá rò pé yóò ṣe akàn a máa ṣẹja èyí tá a bá sì rò pé yóò ṣe ẹja a máa ṣàkàn àbọ̀ wá ríbi tí ọ̀rọ̀ akọgun wa já sí <laughs> bí eré bí eré yóò mà di ààrẹ akọgun nù. yóò di o. àdùpẹ́. wọ́n ní torí bá lugi hmm. tó lọ̀pẹ̀ torí hmm. ọ̀hún ò bá fọ́ eré ní já sí i hmm. ọmọ tó fojú rí nígbọ̀ mísìmísì tó lọ lọ́hùn-ún. Mm, mm, mm. bí n wá bí ọ léèrè kí ni pàtó gangan tó wá lọ gbọ́ mẹ́sẹ̀mẹ́sẹ̀. ńgbà tí afurasí lọ́dọ̀ ẹ̀ ń bímọ láti kú. ààfin ni. tábà kó wọn àyè ìtàn bọ̀ là ń padà lọ. ààfin náà ni. ààfin ni. tábà dà fi kò gbé ìlọ́wọ́ kábíyèsí. ẹ̀yin ìlú mòye kí yín o ẹ mà kú ayẹyẹ òní ẹ̀yin olóyè mo mọ̀ kí yín ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin mo kí yín o ẹ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé béèyàn bá ṣe iṣẹ́ takuntakun nǹkan takuntakun là á fi jẹrú ẹni bẹ́ẹ̀ ẹ gbogbo yín lẹ sì mọ̀ akọgun tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ìlú yẹmọrú èèyàn tí í ṣe pàápàá jùlọ irú gudugudu méje àti yàyà mẹ́fà tó tún ṣẹ̀ṣẹ̀ ṣe fún ìlú yìí tán ojú gbogbo yín náà ló tó àbí bẹ́ẹ̀ kọ́. kábíyèsí wá wò wípé béègùn ẹni bá máa jó ó yẹ kó rí ọ yàtọkùn wọ́n kúkú wá mú ààrẹ wọ́n wá fi sí ẹ̀yìn orúkọ rẹ̀ ó wá ààrẹ akọkùn ṣe wá mọ̀ pé ewékéwé ìjòyè lẹ́yìn àkókò tá a bá pèèyàn lólóyè tá a bá tí ì fi ewé yìí ha ẹ mọ̀ pé kò tí ì dolóyè ewé ọ̀la wa mú lọ yìí o ẹ̀yin ìlú ṣé ká fi ha ẹ̀yin obìnrin ìlú ká fi ha ẹ̀yin ọlọ́mọkùnrin ìlú káyì ha ẹbí àwọn olórí náà ẹ̀yin olórí ṣé ká fi kíní yìí ha. ẹ fi akọkànlẹ gbọ. ọ̀tún ọ̀tún ṣé kí n mọ̀ nsọ. àkójú bẹ́ẹ̀ náà ìyá ti ní ẹbí à. ẹ ṣeun tó ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí rèé o orí rẹ̀ ó dúró tì ọ́ o orí rẹ̀ ó dúró tì ọ́. Eh, ibi tó o fẹ́ dé ẹlẹ́dàá rẹ̀ ó sìn ọ́ débẹ̀ orí ló dá ọlọ́ta tí ilé adó òun ló dẹ́rìn mi sóde ọ̀wọ̀ ó dá o sóde àsìn ó dá ògùn sí léèrè ọdọ̀rùn mi ìfẹ́ orí nìkan ló dá gbogbo wọn eh, orí yóò wá débi o eh, gẹ́gẹ́ bí gbogbo ṣe ní káfíhà o. àbọ̀ o. ẹ ṣeun o mo kí gbogbo ìlú o. kábíyèsí o. irú eléyìí la máa rí o a ní rí láburú nù lú yìí o nǹkan ayọ̀ la ó máa bára wa ṣe o bí mo ṣe ní ká máa ṣe láàrin ìlú yìí ní nǹkan tó ní kálukú wa bá ti mọ̀ kó máa ṣe dáadáa ẹni tó bá jẹ ọdẹ tó bá ti múra ọdẹ kó mọ̀ pé òun fẹ́ lọ kó òun fẹ́ lọ pẹran ni ẹni tó bá ti jágbẹ̀ kó mọ̀ pé tóun bá ti ń lọ òun fẹ́ lọ ṣe àròkọ bọ́dún dé ni eléyìí tí olóyè ṣe ìhun ló gbé ìdí nìyí tí mo fi ní gbogbo nǹkan tá a bá ti ń ṣe ká máa ṣe dáadáa ẹ oyè tí mo tún fi kún oyè tí a fi òkè tìrì máa wò jẹ tẹ́lẹ̀ èyí tí ń ṣe akọgun òun ni mo fi sọ di ààrẹ akọgun lẹ́nu. torí bẹ́yìn náà ṣe mọ̀ wípé akọgun lè pé méjì mẹ́ta àmọ́ ààrẹ kan ṣoṣo ni láàrin àwọn ọmọ ó ti wá dọ̀rẹ́ lẹ́nu ẹ ó ti dàrẹ́ nu. nítorí náà ewé àpẹ́ ó jẹ́ kó o pẹ́ o ó joyè ìpẹ́. bẹ́ẹ̀ ni ó rí. kábíyèsí jàre àwọn ọmọ ìdá bàbá ni ẹ yí pọ̀ ẹ yí pọ̀ ẹ yí pọ̀ ẹ yí pọ̀ ẹ káre ẹ káre. láti bó. ẹ dákun èmi náà fẹ́ sí èmi. aláàbò ń wọ. dákun ẹ̀jẹ̀ rì dídé má lọ wọ́n ní bá bọ́ọ̀dẹ. ẹ dákun ẹ̀yìn olóye ẹ dákun ẹ̀yìn olóye tìbó lòun fẹ́ ṣe é ni ẹ já fún un láyè kò ṣe é. ẹ wo ẹnìkan tá a mẹlẹ ìrí àwọn ẹnìkan kábíyèsí. èmi yín gùn. Ah, bàbá ẹ bá wa pé yóò rọrùn fún yín kalẹ̀ ẹ ẹ rí ẹ bẹ́ẹ̀ ṣe ní kọ̀ṣẹ́ ń tọ̀mọ̀ rí oyè tí mo fẹ́ jẹ yìí bàbá ọ káàkiri gbogbo ìgbèríko wa ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sì dùn sí tàǹsì èyí òun náà wá fi dùnú ẹ̀ hàn ni bàbá ẹ yọ̀ǹda fún ọ̀pọ̀lọpọ̀ láti sọ̀rọ̀ fún ọ ọ bàbá ẹ gbà láàyè ẹjọ́ náà ojú kọ́kọ́ ni ọ̀gáde. ẹ jẹ́ báyìí èmi yóò sọ èmi yóò sọ èmi yóò sọ. adégòkè ń gba òṣùṣù ọwọ́ mi àìjẹ́ bẹ́ẹ̀ ọ̀sẹ̀sìn. kábíyèsí ìgbálẹ̀ mi jẹ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ síbẹ̀síbẹ̀ ọ̀sẹ̀ síbẹ̀síbẹ̀ ọ̀sẹ̀ síbẹ̀síbẹ̀ ó ṣèṣì. kábíyèsí o kábíyèsí o. ẹ dá mi jẹ dẹ bẹ́ẹ̀ dẹ kí ló sọ ọ ní ẹbùrú ni kí ló sọ ọyọ ọyọ ọyọ kálukú ọmọ gbalẹ lọ. ẹ jọ ẹ má lélẹ kálukú ọmọ gbalẹ ṣe ẹ sì yí wọnú ilé bá ńlá ìdágbére fẹ́nikẹ́ni àbí ah, bẹ́yìn lẹ pèrò kábíyèsí. bẹ́ẹ̀ ni kárí aya mi ṣé wọ́n wá ṣàkíyèsí pé yẹn ń pòlù kó tó wá di pé ilẹ̀ ò ga jù mí lọ ni mo ṣe ní bẹ́sẹ̀ mi sọ̀rọ̀. ẹlẹ́dàá mi ò ní jẹ́ ilẹ̀ burúkú ò ní ga jù yín lọ ah, ẹ wò ó gúnugún kan ìkúléwe o ẹ gbó ẹ dàgbà kan gẹrẹ àfọyín ògbó kó tó wọ ọ tábà wá rí wípé àdán yín bá ń ṣàárẹ̀ igba òbí ọ̀yà àgbákù rẹ̀ kú ni olúwa mi kò sí kú lójú yín o. ẹ àṣẹ àṣẹ ẹ àyà mi ṣì máa lọ náà máa lọ. ìwà kí ló dé tó rí báyìí ná dá mi lóhùn. ìyáálé mi alẹ́ mi ló kàn mo ní ìwọ kọ́. ah <laughs> ó dáa jẹ́ ìyànnà náà fún ọ. àìkú mm-hmm. ajé mm. ìṣẹ́gun ìyáálé wa ọjọ́rú ọjọ́bọ̀ ẹ̀yin ẹtì àbámẹ́ta. ẹ wá gbà mí kí lọ́jọ́ ìní ṣé ẹ ti wá rí i pé mi lorún kàn ìyáálé wa ìyìn lè dákẹ́ o torí téèyàn bá dákẹ́ tara ó bọ̀ dákẹ́ ni. ó wá kàn kó kàn ọ̀dọ̀ mi kábíyèsí o. ìní gbà. ó dáa kábíyèsí ò wà wọ́dọ̀ rẹ̀. ìyẹn ah, ah, bá wọn ní oṣù sàn. kí ló dé torí ọlọ́run sẹ́yìn nìkan ni láàfin sẹ́ẹ̀rù pẹ́yìn nìkan lẹ wà láàfin ni ẹ̀wò gbogbo àwọn aráàlú ilé ò tí ì sun ẹ ti ń pariwo torí kíni. ẹ mọ̀ bínú ìyá wa ayáwọ yìí náà ìwọ́wọ́ rẹ̀ ni ẹ wá sọ òbúra kábíyèsí lọ́wọ́ rẹ̀ mo sì lọ́dọ̀ mi kábíyèsí òsùn ó sì ń bá mi fà. ẹ tì àbámẹ́ta èmi lórúkàn ìyá wa wọn ò sì fẹ́ gbà. Ah! ní sùúrù ìwà ní sùúrù o lóòótọ́ bàbá ní àdálẹ̀ kásà ìwọ lórúkàn àtàná ló ti kàn án àmọ́ síbẹ̀síbẹ̀ náà ìjà tá à ń jà yẹn ọmọ ní túmọ̀ ẹ dákun kábíyèsí tá à ń jà lé lórí ọ̀hún bọ́ bá sùn lọ́dọ̀ yín ọ̀hún kí ni ṣé ń takútú ni ebi yóò sùn kalẹ̀ bí ìpọ̀nmọ́ ọ̀bọ̀rọ̀ gidi ni kí wọ́n á ní jàyà tá a máa jà ní àyìn Hmm? ntọ́ ya amojuto àmójútó bóyá lè mọ̀ pé ntọ́ bàjẹ́ lára kábíyèsí kọjá kóyún ọ bàjẹ́ lára èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wò ẹ gbéjà wèrè tẹ́ǹjẹ́ gbé tìṣẹ́gbẹ́ kan o ẹ̀yin gẹ́jà ti bi ìsáná kíyèsí ogun láti bí ọ̀sẹ̀ kan lẹ̀ kábíyèsí ọmọ nìkan kan nu gbogbo wa eh, ṣé gbogbo wa làwa mọ bẹ́ẹ̀ gbogbo èyí ń bẹ́ẹ̀ lẹ̀ àmójútó àwa mójútó ní wákàn ẹ gba yàrá lọ kọ́ lọ rèé sùn bí kábíyèsí bá lẹ́ni tí ó sùn tì yín yọ̀wọ̀ yàrá wa yọ̀wọ̀ àbá ẹ ṣeun ya wọn. ẹ ṣeun wàá yàgà yín dì. ránṣu jù lóko. tó o bá gbé tó o bá gbẹ́sẹ̀ kejì sí aṣájẹ ni ẹ. kábíyèsí rárá ni mò ń bá gbá àfin láti yan ọjọ́ yìí. Ah, wo gbogbo àwọn orogún rẹ ló ń gbọ́ tó ń ṣe tí mo ah, kábíyèsí kò rí bẹ́ẹ̀ kábíyèsí ah mo dá wọn o kábíyèsí ah kábíyèsí ẹ jọ̀ọ́ kábíyèsí àṣírí mi ti tú o. kábíyèsí kábíyèsí o kábíyèsí. wọ́n ń fọmọ kékeré rẹ̀ mi jẹ. ká tiẹ̀ ní pé kábíyèsí fẹjọ́ mi sùn yín pé mo ṣe àwọn ṣé ẹ̀ wá lè bá ń bẹ̀ wọ́n ni. ìyá wa àbẹ́ ẹ̀ wá gbà mí ni ẹ tá mọ̀ kó ṣe kábíyèsí. o. abẹ́yìn mọ̀ ni. àyà wa sẹ́yìn náà sọ pé mo pé mo ṣe kábíyèsí. èmi ọmọ pọ́n ṣe kábíyèsí o. àti pé bọ́ọ̀ bá tiẹ̀ ṣe kábíyèsí gan-an ẹni ẹ̀gún bá gún lẹ́sẹ̀ ní í ṣe lákàlàkàtà lábẹ́ lọ ìwọ tó ọmọ pọ̀ ṣe kábíyèsí lọ́yẹ kó sọ tó o ṣe ká sì bọ́ bẹ̀bẹ̀. Hmm, ohun tí mo ṣe fún kábíyèsí. Ah, ah, kí ló ṣe ẹ wo ẹ̀yin ọyàbá ẹ má dá lóhùn ọjẹ ẹ wo lóòótọ́ ló ṣe mí àmọ́ mo ti forí jìn ẹ wo tẹ̀lé mi ká lọ. ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ni kèfé dá sí. ẹ̀lẹ́ o wọ́n ti ra wọn wọ́n ti dárí jìra wọn. bó ṣe rí nù ó ìdí nìyí tí mo fi sátọ̀ wá gbà mí àgbà ní ìgbanínájọ́ òṣòro torí bẹ́ẹ̀ lálákàrà mi ṣe wá sátẹ̀lẹ́kọ̀ọ́ rẹ̀ ìwọ ló gbà mí dákun kábíyèsí yìí gbọ́dọ̀ má ràn yín lọ ah, níṣẹ bẹ́ẹ̀ yẹn nigi lẹ́yìn ọgbà mi bí ó sì sígi lẹ́yìn ọgbà wíwo ni ń wò. àmọ́ sá kábíyèsí yóò tọrùn nítorí ọrùn nípàdé. ọ̀run ah, ah, olórí kékeré ṣèbọ́jọ́ àná lọ́rùn dákun má jẹ́ ń sọjọ́ ìgbàlà mi dọ́là gbà mí má jẹ́ ń ṣẹ̀sìn ṣe báwọn àgbà wọn nípa mímọ́ kí n pa ọmọ níta fún máa jáde. bẹ́ẹ̀ni. pa mímọ́ kí n pọ ọmọ. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ni kábíyèsí dàdàǹbìrì mi ti wá lùgì bí dàdàǹbìrì bá sì lùgì àá fẹ́ kù ni. ẹ jà lọ. Ah, ṣeun. lákọlákọ kíkankíkan èmi apatakùrù ọ̀nà gbogbo lè ṣe pátákó ẹ̀fọ́ ti sọjá lẹ́nu kọ̀bọ̀kọ̀bọ̀ ẹgẹrẹmì ti gànà tí mẹlódé ṣàlàyé ẹni mo bá wọlé lórí ọpọ́n pa ìlà yìí ló pàṣẹ tí nàmọ nínà rí ṣàṣà èjì rí a. òṣókùnrin ọ̀rọ̀ ẹ̀mí àti ọkọ mi ló gbé mi wá. kí ló dé tó jẹ́ kó dọjọ́ pàdé. òṣókùnrin ìlẹjọ òdìjọ pàdé gbogbo wa la mọ̀ pé ọ̀rọ̀ tó bá gbanú ilé a kì í sọ ńta gbangba. ọ̀kàrẹ̀ láì ọmọ ọ̀dọ̀ àgbà ọ̀yà ojú ọpẹ́ sán ọ̀yẹ́ làá. ṣọjọ́ ìpàdé. ìyá wa mo mọ ọ̀rọ̀ yìí lè ó kọjá bẹ́ẹ̀ ní ìlú dúró dọjọ́ ìpàdé. bẹ́ẹ̀ ni ejò ló ṣeé fi sórí òrùlé sùn iná ò ṣeé fi sórí òrùlé sùn ìmọ̀ gbígbé ò sì ṣeé bà láàrò. ẹ wọlé o alálejò. ẹ ẹ kábíyèsí ẹ mọ̀ jẹ́ ọ̀yà yín lẹ́nu àbí ọ̀yà yín lẹ́nu bẹ́ẹ̀ ṣe rí wa ẹ mọ̀ jẹ́ ọ̀yà yín lẹ́nu ṣaláwa tẹ̀ yìí àwa là ń bẹ lẹ́yìn ọba tí wọ́n fi ń pè lálẹ́ ìbà àwa la bá yín dìpọ̀ àfin mú un àwa la wà lẹ́yìn yín tẹ́ fi ba lórí gbogbo ìlú ẹ fọkàn yín balẹ̀ kò sí ìwò. ẹ ṣe pé. kẹ́lẹ́ ọkọ mi ni ìyá wa ẹ gbà mí wọn lẹ́nìkan ó fàwọn ṣẹ̀sìn yìí sì fẹ́ kọ́kọ́ mi ó ṣẹ̀sìn ẹ gbà ìyá wa ẹ gbà mí ẹ̀rà ń kalẹ̀. Hmm. ẹnu oníkà ni wọ́n ti gbọ́ pẹ̀hún ń adé lọ́ba òsà lọ́sẹ̀ ọ́yà. bẹ́ẹ̀ ọmọkùnrin kan ló ní kí n fò kí n nìṣó ó lóun ó fi mí ṣẹ̀sìn ẹ dákun ẹ má jẹ́ ṣẹ̀sìn. ẹ ó kọ ti jẹ́. Oore lorúkọ rẹ̀. Oore. bẹ́ẹ̀ èsì sí ìkòkò èsísí kòkò èsísí kòkò ọ̀rẹ́. ẹ ti rí kí ló dé oore kí ló dé tó fi ń da orí adé láàmú adé lọ́ba òsàmọ́sìn. ẹ̀yin ìyá mi èmi ò dórí adé láàmú orí adé gangan ní yọmí lẹ́nu. adérìnwá ló jọba nílẹ̀ yìí ìlú ìtúbà ó tùṣẹ aboyún ilé bítíbitì ré. adégòkè lọ́jọba ńlẹ̀ yìí ìlú ìtúbà ó tùṣẹ eku ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ ọmọ èèyàn ń fọ̀n bí ọmọ èèyàn aboyún ilé ń bítíbitì ré bẹ́ẹ̀ làgán tọwọ́ àlàbòsùn èjì <laughs> ògbè ifá orí mi rèé o orí mi rèé o mo sá pamọ́ orí mi ò sá pamọ́ mo rìn kọ̀rọ̀ ìṣẹ̀dá mi ò rìn kọ̀rọ̀ ṣebí babaláwo lẹ̀ ló dífá fúnlẹ̀ wọ́n ní kílẹ̀ òrúbọ ilẹ̀ kọ́ ilẹ̀ òrúbọ bílẹ̀ ṣe wá ṣe ṣeéṣe tó ẹni gorí ilẹ̀ lọ́ba lànà kó tó lórin awó bá kó sí lẹ́nu ó ní mọ̀rawọ́ra ṣẹ̀ mọ̀dẹ́ni ọba o mọ̀rawọ́ra ṣẹ̀ mọ̀dẹ́ni ọba adégòkè ọ̀ràwọ̀rà àṣẹ ìwọ òkú mọ́ ọ̀ràwọ̀rà àṣẹ ọdẹ ní ọba. ẹni ọba o ọ̀ràwọ̀rà àṣẹ mọ́dẹ ní ọba o ọ̀ràwọ̀rà àṣẹ mọ́dẹ ní ọba ọ̀ràwọ̀rà àṣẹ mú òkú mọ́ ọ̀ràwọ̀rà àṣẹ mọ́dẹ ní ọba. Adégòkè ní ọjọba wa ńlẹ̀ yìí ó ní ó dúró rẹ̀ kúnjù tí ọjọba òun lọba wa ńlẹ̀ yìí o ẹ̀yin ìlú kò kí yóò. ẹ wò ó mo falálẹ̀ ilẹ̀ yìí mo fi búra inú mi dùn sí i ayọ̀ mi sì kún ẹ̀gbọ́n mi gangan mo fẹ́ kó gorí ìtẹ́ bàbá wa. kẹgbọn rẹ jọba kó jọba. ẹ̀yin ìlú afọbajẹ hmm? ibi afẹ́ gbin sí obì ti hù mbẹ́ o kàrú kó mọ lóko yọ̀ọ́ da fún ọmọ yìí o ẹ̀mí rẹ̀ ó gun. ó jèrè mọ́dé yìí. Hmm ò fún wa ní igbó dídí san rárá elédùà ò ní fún ọ ní igbó dídí san ó ti tán èèyàn méjì lọmọ oyè ìfàmù kan ìfàmẹgbà àbúrò ní òun yóò dá ọ ah, ti tán ìgbókò tí mo ní agbẹdó. àmọ́ ifá ìkún o. ifá kún. àwo eh. ifá kún bò ó. Eh, ẹ ẹ ń fi ṣàfojúdi o ẹ̀yin olóye ẹ dákun ẹ ṣe gáfárà fún mi díẹ̀ ẹ yẹra fún mi kó ku èmi àtàfọ̀bàjẹ́ àti ọba wa yìí mo lọ́rọ̀ kan kékeré láti bá a sọ. ẹ àwò ṣebí kìlú olè dáa náà ni. ẹ à ń gbà bá ti mú ọmọ yìí olójúkú fún àfọ̀bàjẹ́ ẹkú yóò dáa o ṣe wọn ẹ ṣeun ẹ ṣeun. Adé ẹ ọ̀rọ̀ tí mo fẹ́ bi ọmọ oyè yìí ẹ mo wá fẹ́ kó ṣiṣẹ́ ju ẹ̀yìn ni mo fi ní kẹ́ ẹ dúró ẹ Adégòkè èé ṣe tí ìwọ ò léṣe tó o sì dé mọ́ra. ṣé mo parọ́ mọ́ ni kò pé lọ́kùnrin. ẹ afọbajẹ mo rí iná ìlú yóò ní bàjẹ́ o. afọbajẹ ẹ dákun. bàbá ẹ dákun ẹ pa mí sílẹ̀ ẹ má pa mí síta ẹ dákun bàbá. kí lè túmọ̀ gbogbo eléyìí tó ń sọ yìí. Ah, bàbá iṣẹ́ àmọ̀pọ̀ ọmọ yín ni mi. Ah, mo ń bọ̀ mo ń bọ̀ kí n pa ọ́ sílé kí n má pa ọ́ síta ṣé èmi mo ní ọmọ lè ṣe ni àbí kí ló rò pé mi lè ṣe lórí tó ń ṣẹlẹ̀ yìí. Ah, bàbá ẹ̀yin náà mọ̀ pé òkú bò lòjọba òlu bàbá mhm. bẹ́ẹ̀ ni ẹ ṣàánú mi bàbá ẹ wáṣà wò ó tẹ́ bá lè ràn mí lọ́wọ́ tẹ́ ẹ̀ tì mí lẹ́yìn tí mo fi dórí àpèrè bàbá mi bàbá gbogbo nǹkan tó bá ti ń tọ́ sọ́ba owó ni o obìnrin ni o ilé ni o wọ́n máa dá sí méjì ọ̀gbagba ìdajì ẹ̀ tìyín ni. gbogbo ń tọ́ ń sọ ìkàntàkàtà náà lọ́jọ́ lójú mi ìwọ nìkan lọ́kọ̀ọ́kọ́ sí ìlú ìgbèdè báyìí èèyàn mélòó ní léwu orí tó lè fi padà mú un ṣe. bàbá tèmi yàtọ̀ o bẹ́ẹ̀ ni tèmi yàtọ̀ bàbá kó bá a lè dà yín lójú ibikíbi tẹ bá mọ̀ pé a ti lè lọ ṣe búra tá a jọ múlẹ̀ tẹ́ ẹ fi mọ̀ pé mi ò ní yẹ̀ lérí bàbá n ó lọ ṣe búra fún yín bẹ́ẹ̀. lórí ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. ẹni fa kùn kí ni tó máa fa tó kùn. ẹ̀yin ìjòyè mà ní lọwọ o ṣe bí kálukú ló níbi tí ó gbà ń ti tiẹ̀ tí ifá bá kùn ebi àwa afọbajẹ ni fákùn yẹn lórí kọ̀ọ̀kan wo lóye kí n ti yín kọ̀ọ̀kan yín kọ̀ọ̀kan ló kọ̀ọ̀kan yín kọ̀ọ̀kan yín olóye àwa tí ifá kùn fún èyí inú ọkàn yín olóye kí n ti ń pẹ̀lú. àfọ̀bàjẹ ẹ mọ nù wá mọ jẹ ẹ mọ jẹ apàfin ládùúgbò àràn fúnra wa ifá tó kùn ó kùn ó sì yé wa. ìtumọ̀ o ìtumọ̀. Mm. bẹ́ẹ̀ni náà mọ̀ wípé ní ọmọ ọbọ̀ rárá. ọgbọ́n ah. tó wí ni eh, ṣé èèyàn kò tán lára jù báyìí lọ ṣé ẹni tí ó ríra gàjì kalẹ̀ lẹ́fẹ̀ẹ́. àfọ̀bàjẹ́ mẹ̀jà tara wa jẹ kó lè ta. ẹsẹ̀ inú òwe ni níta ni. ń <coughs> gbọ́ sóò lè bá obìnrin ṣàṣepọ̀. Ah, dáadáa bàbá àmọ́ ah, ṣe dáadáa. wọ́n pé. dáadáa mo pé dáadáa. o lè bá obìnrin ṣàṣepọ̀. Baba, ah, ah, ah, kí ló kódà mò ń ṣe dáadáa olóhùn eh, ẹ má kọrọ sí lẹ́nu <laughs> ọmọbìnrin tí ò tí rí ọkùnrin rí a ọkọ ọ̀tá lò. Eh, bàbá pé kí n ba alájọṣepọ̀. ẹ eh, á kí burú mẹ. sọmọ yín ni bàbá yóò lóyún o. kó lóyún náà lábẹ́ yín bí bọ́ bá ti lóyún ó ti dó lórí inú. kó lóyún la fẹ́. ẹ ti gbà kó lóyún. ẹ kò sí wàhálà. a kó lóyún. sá mọ̀ bù jẹ ẹ sá dàpọ̀ ẹ mọ̀ bù oh. jẹ ẹ gbọ́ ẹ mọ̀ bù jẹ o torí amọ̀rú yín bàbá báwo làwọn olóyè ṣe. èsòro èsòro ti pẹ̀yìn dáńtì ńlájà lórí òun kò sí nǹkan kan tí wọ́n ṣe sí i ntí àwọn olóyè fẹ́ ni wọ́n sọ òun inú mi sì dùn ìwọ náà ti jẹ́jẹ̀ wájú wọn pé o ṣe tán àti ṣe àbí. ẹ mo ní màá ṣe àmọ́. kò sáàmà kò sáàmà gbogbo kò sáàmà kankan ntáwọn eléyìí ó sì ní sọ òun. nǹkan tí wọ́n ṣe náà ti sọ. nǹkan tí wọ́n ṣe wọ́n sọ òun ẹnu wọn sì ràn lẹ̀ ju ẹ eh, ó dáa bàbá ẹ eh, bàbá màá rí yín màá rí yín bàbá pé wọn lè yí padà. yí kíni padà. gbábírí gbábí gbábí gbábí gbábí. ọmọbìnrin tí ò tí rí ọkùnrin rí á fún ọkọ ọ̀tá lu. bàbá pé kí n ba alájọṣepọ̀. Eh, ẹ yín ni bàbá yóò lóyún o. Ah, ó lóyún náà lábẹ́ yín bí bọ́ bá ti lóyún ó ti dó lórí inú. kó lóyún la fẹ́. ẹ ti gbà kó lóyún. ẹ eh, eh, kò sí wàhálà. a fẹ́ kó lóyún. ṣá ah, má bù jẹ ẹ ṣá dàpọ̀ ẹ má bù jẹ ẹ gbọ́ ẹ má bù jẹ o. Ah, adégòkè ọmọ sàlàwẹ kí ló wáá dé kí ni ìbá àṣẹlẹ̀ kí ló rò pọ̀ kí ni ju ọlọ́tò fi jólẹ̀ tó wá lérò wípé ikú ló lè tán sòrò tí ń bẹ lẹ́yìn ni ìwọ làárọ̀ mi ṣàlàyé fún mi tá a bá ṣàlàyé ọ̀rọ̀ ó lè látàn bọ́gí mọ́yàn lọ́wọ́ o ìwọ sọ fún mi bó bá ṣe jẹ́. ẹ dákun ta lẹ́yìn Orúkọ tèmi ni Oore. Ẹ, ẹ, ẹ, ẹ, bá tèmi ni wípé tí mo bá bọ̀ tán gbogbo ìṣòro yìí, Adégòkè ọmọ Sàlàwé, ṣó o mọ Oore? Oore. N ó mọ Oore. Tí n bá ti rí ọ̀nà sí gbogbo wàhálà tí mo wà nù rẹ̀ yìí tí ò la ẹ̀mí pé mo fẹ́ lọ já sódò mọ́ wọn ò mọ̀ rẹ̀. Adégòkè so wọn ò mọ̀ rẹ̀. wọn ò mọ̀ rẹ̀ wọn ò mọ̀ rẹ̀. ìgbálẹ̀ ni ọ̀kẹ́ méjì ni. ọ̀kẹ́ méjì ah. kò rà mọ́. Ah, kò rà mọ́ bíi bò ó dé ló lè fẹ́ san. kò lè ṣe nǹkan kan kò rà mọ́. kí ló dé àbátapà. kò sí nǹkan kan kò rà mọ́. kí mo ṣe fún yín bàbá níjó nínà tẹ béèrè orí òkú lọ́wọ́ mi bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀rà mọ́ nù. kò lè yé ìwọ àmọ́ kò rà mọ́ kò lè rà. kò lè yé mi Eh, bàbá tápà sẹ́sùn wa ní bá ń relé yìí náà ni bàbá tápà. Eh, eh, oh. pẹ̀lẹ́ gbogbo àdúgbò mm, a èrè jẹfa. mo ju ọ àṣẹ àṣẹ ó jẹ méje mẹjọ. àdúpẹ́. ìyá ṣé o ní ìgbálẹ̀. ó wà. ti ṣiṣẹ́ ṣiṣẹ́ ni ó wà. kò mú wa méjì. <laughs> bàbá tàpá. Ah, nana ẹsẹ àgúrò yóò rè ìyá yìí yẹ dáadáa nífa. Mm. Ah, ah, bàbá tàpá. Eh? ah o ṣeun àwọ̀ ṣeun ẹ̀lọ́. bàbá tápà òkú ìsanwó opó sí. <laughs> Ah, ìyá yé èèyàn dáadáa ní bá kó máa sanwó. má sanwó. tọ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. yóò mọ ojú ọ ṣeun ìwé ò mọ jẹ. àṣẹ ìyá ìdàkùn òjà tí èèyàn fi gbà mí kó má jẹ kí èmi ó jábọ́ fa. ò ní jábọ́ o. àṣẹ yóò mọ ju ọsẹ ò ní jábọ o yóò mọ ju ọsẹ o bàbá tápà. ẹ̀yin ìyá mi tó máa ń fò lọ́sàn-án ìyá mi àjẹ́ tó máa ń fò lóru àwọn ọmọ yín náà lé ó fẹ́ wọlé nìyẹn o ọkọ̀ yìí sí ọkọ̀ yìí sí ọkọ̀ yìí fa ọ̀yà kó má lò rà ìwọ ọkọ̀ dùn ún ìwọ ọkọ̀ dùn ún mú fa kó má ṣubú fa èmi ṣe gbà kó má gbà bọ̀. títí rí bílẹ̀ títí rí ìbọ̀rọ̀ ìbò nnẹ́mi ṣe zùmọ̀ ìbò iwájú ó máa ti funfun fa ẹ̀yìn náà ó máa ti ẹ̀yin ìyá mi àjẹ́ à tí tó máa fò lásán ẹ̀yin ìyá mi àjẹ́ à tí tó máa fò lóru ọ̀dọ̀ yín lèmi ti máa wá fa ó kó àwọn ọmọ yìí wá tó bá wọn gbọ́ bùkátà tí wọ́n máa gbé wá fa wóore. Hmm. ọ̀rẹ́ wa yìí. Hmm, ọ̀rẹ́ mi ni. ọ̀rẹ́ wọ ni ṣé wọ́n mọ̀ dáadáa. mọ̀ mọ̀ mọ̀ mọ̀. èèyàn dáadáa ni òun. èèyàn dáadáa ni. ìwọ gbàgbọ́. mo gbàgbọ́ mo gbàgbọ́. ẹ ìwọ ṣé ìwọ mọ ń mọre. ṣé pé mo ṣé mo mọre. Hmm. kó dá oore mọ̀ kọ́ fa ṣé ìwọ máa ń mọre ṣé pé màá mú orí ah màá mú orí àbá màá mú orí. sọ́rí ohun tí ìwọ bá ti sọ nìyí àwọn ìyá mi má ti gbọ́fà kọ́ ohun tí ọkùnrin yìí ó fẹ́ ṣe fún wa ó tóbi gan fa ó tóbi gan kí wọ́n ṣe dáadáa fa wọ́n ní ọ̀rọ̀ ṣe wọ́n ló lọ ọ̀rọ̀ kó kọ́kọ́ kó mú ìgbálẹ̀ kan ẹ̀yà kọ́mù kan kọ́mù kan. pa èyí ni wọ́n mú tí àwọn ìyá mi ní ìmì àwọn ìyá mi àjẹ́ àjẹ́ pọ̀pá àjẹ́ méje wà àjẹ́ mẹ́ta wà àjẹ́ mẹ́sàn-án àjẹ́ mẹ́ẹ̀ẹ́dógún àwọn ìyá mi tó ní àjẹ́ ní ìrèé àti lóòrú tiwọn ni ìyá kò mú èyí. èyí tí wọ́n mú yìí èṣù ló lè kéèyàn papọ̀ kó gbélera wọn kó gbélera wọn náà. ìgbọ́rọ̀ ìbò òkú ń jọ rẹ̀ nẹ́míṣẹ́ nẹ́míṣẹ́ ìbò òkú jùmọ̀ ìbò òkú iwájú yóò funfun ẹ̀yìn funfun ó yá kó fa kó já kó fa ó já kó fa kó fa kó fa kó fa kó já fa. yé yé yé. kí ló ṣe wá. ó ti rọ. kò sí ilé àmọ́. tẹ́lẹ̀ wo tí wọ́n fi ń ṣọkùnrin ó ti dé bẹ́ẹ̀. ọ̀ya yàwó yàwó yàwó wọ́n wà ń bẹ̀. mo ti ń gbéra mo ti ń gbéra. tó ṣe wá rí i ó kó mú ìwá fún ìbálẹ̀ tó fún yìí hmm, kíní òun ó ti wá sí ọ̀dọ̀ wọ́ wọ́n bó ti wà yìí <laughs> tó bá ti lò díà tó bímọ kan tó bímọ méjì tàbí tó lò díà kó dá padà fún tí o bá fún ní ìgbálẹ̀ kíní náà máa padà síbẹ̀ hmm, èyí wá lè yára yín fa tí o bá lò díà kó òun lò díà tó bá fún ní ìgbálẹ̀ yìí kìnìún ti padà síbẹ̀ fa tó bá fún ìwọ ní ìgbálẹ̀ à kìnìún ti padà síbẹ̀ kó. Hmm? èyí tó jẹ́ sí wípé tí n bá fún ní ìgbálẹ̀ kìnìún gbèrè wá. ìgbálẹ̀ ni kìnìún yìí. Hmm, ṣé bí mo lè lọ gbà lọ rẹ tó bá ti lò tán tèmi náà máa lò. Ah, ẹ lè yà àmọ́ ìwọ bó ti wà yìí kó ní obìnrin náà ṣá ẹ ṣe pẹ̀tà. ẹ ẹ bàbá hmm? àmọ́ tí n bá fún ní ìgbálẹ̀ ìpadà báyìí kí ni ò lè ṣiṣẹ́ rẹ̀. a kò lè ṣiṣẹ́. aṣọ mi kò sí ìgbà tẹ́lẹ̀ náà. Ah, ah, ó ti ah, wà mí. ìgbálẹ̀ ilé ọjọ́ kan wà ń bẹ̀ tó bá dá ìgbálẹ̀ padà kí ni ò ní ṣiṣẹ́. kò ní sílẹ̀ náà. kí èèyàn má dalẹ̀ fa. kí má dalẹ̀ fa. kó má kí ọ̀yin méjèèjì kó má dalẹ̀ àwọn Yorùbá máa pẹ́ níjọ́ tí egungun egungun da gúngún tó bá dalẹ̀ aṣọ tó máa ń kálẹ́rì àbá ọjọ́ tí òrìṣà tó bá ti dalẹ̀ kò ní mú obì kò ní fún òrìṣà mọ́fà kó má dalẹ̀ o tí ìkòló tó bá ti dalẹ̀ ó máa ti sùn sókè ilẹ̀ pẹ̀fà kó má dalẹ̀ báyìí. mm ẹ̀yin ìlú mòye o ó ní o ẹ̀yin aráàlú ẹ̀yin abẹ́ẹ̀rí ẹ̀yin àgbààgbà ẹ̀yin abẹ́ẹ̀rí ẹ̀yin olóyè ojú òní tì yí mo dúpẹ́ náà yín o ẹ̀yin náà rí báyìí. a ti rí ọmọ pé bàjẹ́ ni tẹ́lẹ̀. ọmọ wa dà o ṣe mọ̀ pé yóò mọ̀ tijú. bàbá ìbọ̀bà ìbọ̀bà ìbọ̀bà ìbọ̀bà ìtọ́jú gbogbo ayé ìwọ́n tó ti dìyàwó ọba. Yes, ẹ wo ẹ dákẹ́ o ìwọ tó o ti dolórí olórí kékeré wo ṣé lára rẹ lélẹ́yìí ti jáde àbára rẹ kọ́ sọ̀rọ̀ tó bá yẹ gbọ́. ṣé wọ́n máa gbọ́ tí ń wí. ṣé ara rẹ lélẹ́yìí ti jáde àbára rẹ kọ́. ara mi. mọ̀sí mọ̀bà ní mẹ́yẹ níyì mọ̀kú mọ̀sí mọ̀bàjẹ́ omi tó dó tí ọ̀sán omi adẹ̀gbin ọ̀gọ̀dọ̀ omi adànù omi lé wọn bọ̀ ọmọ rere ọmọ rere omi lé wọn bọ̀ ọmọ rere ọmọ rere a sì bàjẹ́ sáré tètè wọ wá gbé wà tuntun bọ̀ wá. ọ̀rẹ́ nígbà tí wọ́n ti wá bẹ́ orí tiẹ̀ báwo ló ṣe wá rìn. ọ̀rẹ́ tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ ni pé sórí gbogbo tó ti yí àwa o lórí bó ṣe dàlàyé padà jẹ́ oyè kábíyèsí náà. ẹ mọ̀ sí ìyá mi wọ́n ní ká pàkúrọ̀ lẹ́ẹ̀dẹ̀ sí òjò kájú kan tó dùn lẹ́jọ́ máa wà ṣé bí tí mo ṣe fún bàbá tápà ń ló jí kí bàbá tápò pè mí sákèsì nígbà tí ọba yìí ti ń pète àti gbẹ̀mí mi. àgbo onílé náà ti káàbọ̀. Vamos, Get down! Oh. Pulei mamadas aí, pulei. Quebrou. Olê! Ah, exagero, já não ènìyàn ayọ́ kò dáfá. tí àkùkọ gàlàjẹ́ bá máa kọ́ láyé ẹlẹ́gbẹ̀rẹ̀ ó gbà lọ́rùn ọ̀rọ̀ tí èmi máa ti sọ fún wọ́ ó ti ń ṣe mọ́lá tó bá jẹ́ pé ń jẹ́ tí ìyá rẹ bá bí ọ ó fi ọṣẹ wẹ̀ kí ọ̀rẹ́ mi máa ń ṣe ọ̀rọ̀ tí èmi ó ti máa bá ìwọ sọ kó máa kàn ó gbàngbàngbà tó bá fi kàìkì àwẹ̀ ọ níjọ́ tí ìyá rẹ máa bí ọ kọ̀rọ̀ ló máa kàn ó gbàngbà dàbí àbò lè dàbí àbò pàmò gàdán náà dàbí àbò wọlé. bàbá dábàá kí mo wá sí. àwọn ìyá mi ló gbé ìwọ wáyé.

nítorí ọba tó lòun fẹ́ jẹ ó ti jọba kọ́ba múgbàlẹ̀ ni òfin mi ń gbàlẹ̀ mọ́ yà ọ̀bọ ọ̀pá ni. kò fún wọn ní ìbálẹ̀ látijọ́ ẹ̀. kò fún mi. a gbẹnu sọ̀rọ̀ èmi ò béèrè pé ṣé ìwọ máa kí ló sọ fún èmi. ìmọ̀ rí ìmọ̀ ìmọ̀ kan sóore fún ni ìmọ̀ èyí tí ẹ̀ mọ̀ rí. òpò nínú wa tó sórí pàràmì báyìí ṣé ìwọ gọ̀ tó bẹ́ẹ̀ ni wọ́n kò máa yà rí gbé kiri ńlá ńlá kiri kinní náà kọ́kọ́ ni kinní náà bá ọgbẹ́ fún yẹn. èmi pàdé lọ́nà mo ní ìṣe lórí àyọ̀pá mi. ẹ̀jẹ̀ mẹ̀kẹ́ tètè máa sá lọ. ó dé ìyá kò ní làákà ẹ̀ ó dá ń kẹ̀lá ni wà á bí tí a tú ó fẹ́ sá fún ọba níbo gan ni ọba kìnìún rìnnà dé bó ni ojú ọba kò lè dé wọ́n máa pa àwọn ìwọ́sì máa kó àmọ́ kinní kan bẹ tí èmi máa fún wọn tó bá ti pa ọ́ láàárọ̀ ó máa ń jí lálẹ́ tó bá pa ọ́ lálẹ́ ó máa ń jí láàárọ̀ owó kọ́. gbẹgbẹ́ ni dẹ́. nǹkan ó ṣèwọ́ ni ìwọ ló kọ́ mi èyí tèmi fẹ́ ṣe yìí mò ń bọ̀ mò ń bọ̀ fa. ẹ sì bà wá ẹ sì. àrùn kún ẹni ọlọ́run kó tó dé mi kó tó dé mi. òkú tiẹ̀ lé wá bí. àwọn ọmọ èèyàn máa ń yọ ọ́ pa ni gbà mí ná ọ̀pá mi ná ní ìpínlẹ̀ dànù ìjà. Ah! kọ́ kọ́ sí mi fa kọ́ sí mi fa. ẹ kàn ní ìdákẹ́ ni yọ pa mí. tọ ẹ kó máa lọ lẹ́ngbà náà. Ah! ìdààmú dákẹ́ ìgbẹ́ ní dákẹ́ mo ti dákẹ́ bá mi ò lẹ̀ tẹ̀lé sọ̀rọ̀ mọ́ ní ìfẹ̀kẹ́ dákẹ́. ẹ kó lọ dá nǹkan rẹ ṣe ń gbà náà mo ní kó dákẹ́. tó bá tó pariwo ń bẹ̀ tó tó sọ̀rọ̀ tí èmi ò kọ́kọ́ sọ̀rọ̀ kó máa kó èrè burúkú mọ́ èrè burúkú fa ó dákẹ́ inú òun fa àbí ta ló ràn ìwé iṣẹ́ tọmọ kékeré bá ti ṣe ó máa pé èèmá ti ṣe òun ó gbé ẹsẹ̀ láyìn etí pa àwọ̀. ẹ̀yà kó jamale lẹ́mẹ́ta gbogbo ẹ̀ṣà náà kó jamale fa. Yeah. magawulayo olùgbòsàn ìṣe magawun ìṣe olùgbòsàn láàyò tó bá ti kú láàárọ̀ kó jí lálẹ́ tó bá pa lálẹ́ kó jí láàárọ̀. ọmọ ti lọ. àmì mi yọ ẹjẹ ló lọ. ẹ ẹ bá ń bẹ ọ̀rẹ́ mo ti ṣe tán ó ń dàgbà alẹ́ náà ó ń dàgbà alẹ́ oore ṣó o ṣetán láti gba ìgbálẹ̀ padà lọ́wọ́ kábíyèsí. ẹ wo yín gba ìgbálẹ̀ mi yín sì tún rí i pé mo fi ṣẹ̀sìn. Ah, ah, ẹ dákun ẹ bá ń bẹ ọjọ́ orí pé a ṣe èrè gbàgbé. Ah, ẹ pẹ̀sìn mi mọ́ ẹ̀sìn mi ni kẹ́ ẹ pamọ́ ẹ má jẹ́ òfin mi ṣẹ̀sìn. kábíyèsí awo ò kì í ṣe adájọ́ ayé tí mo ń gbé ẹ̀bi fún aláre bó bá jẹ́ pé báwa ṣe ń dájọ́ làwọn adájọ́ ayé ń dájọ́ ni ayé ìbá ti polúkúrú mọ̀ṣù kábíyèsí hmm. ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ tá a fi rán kálukú àwa ìpẹ̀sìn mọ́ ṣùgbọ́n ẹni tí ó pẹ̀sìn rẹ̀ mọ́. ìmọ̀ gbígbé òṣèré bà láàrò pẹ̀sìn mọ́. kábíyèsí ẹni tí ó pẹ̀sìn mọ́ lóde yìí. Ah, ṣáwọn ni ah, ẹ ṣeun ẹ dàgùn ẹ pẹ̀sìn mi mọ́ ẹ ṣeun. Hmm. <laughs> kábíyèsí ǹjẹ́ mo orúkọ rẹ̀. ṣé àwọn mi ì tiẹ̀ máa ní kọ́ṣà ti pẹ̀sìn mi mọ́. Hmm. ikú nù. ikú. bẹ́ẹ̀ ni oníkùmọ̀ ọ̀jọ̀gbọ́nu abara dúdú jọjọ ẹ oní ọ̀pẹ̀sìn ọ̀hún mọ̀. ikú ni ó nìkan ṣoṣo ló lè pẹ̀sìn ẹ̀dá mọ́ olówó bá lówó ikú ni ó pẹ̀sìn ẹ̀ mọ́ tálákà tí ò ní nǹkan kan ikú ni ó pẹ̀sìn ẹ̀ mọ́ àti mọ̀jẹ̀sí ikú ni ó pẹ̀sìn kálukú mọ́ ikú ni ó pẹ̀sìn mọ́. ẹ wojú àṣebí. ẹ wojú àṣebí àṣìkàgbà gbé ọjọ́ àti sùn ẹ wojú àṣebí. ẹ wojú àṣebí. ẹ wojú àṣebí. ẹ wojú àṣebí ṣìkà gbàgbé ọjọ́ àti sùn ẹ wojú àṣebí. ẹ wojú àṣebí. ẹ wojú àṣebí. ẹ wojú àṣebí òṣìkà gbàgbé ọjọ́ àti sùn ẹ wojú àṣebí.